ọpẹ́ ni fún Elédùà fún oore ọ̀fẹ́ tó fún wa láti wà lórí ètò lónìí ah ó tọpẹ́ bẹ́ẹ̀ ó jọpẹ́ lọ kí la ò bá fi fún Elédùà bí ò ṣọpẹ́ nítorí pé Ọlọ́run dára sí wa ní gbogbo ọ̀nà ẹ̀yin ara lé mo fẹ́ kẹ́ máa bá wa lórí ètò lónìí ẹ máa bá wa lọ ẹ má tẹ̀ nǹkan kan ẹ kọ̀ dúró síbẹ̀ ẹ máa bá wa lọ lórí ètò lónìí nítorí pé ẹ ó gbádùn wọn lórí ètò yaşandıkları diferente. bẹ́ẹ̀ ni orin tá a kọ́kọ́ fi wọrí ètò lónìí náà látọwọ́ fujicologist láti gbé wá mo gbádùn tùǹgbà yẹn nítorí pé ìjó la fi wọrí ètò lónìí tìlù tìjó la fi wọrí ètò lónìí ah mo ti ń làágùn gan níbi tí mo ti ń jó bẹ́ẹ̀ náà la wá fi orin adé orí ọ̀kìn náà tún máa bá ètò yìí lọ lórí ètò lónìí orin adé ọ̀kìn la máa fi bá ètò yìí lọ ẹ̀yin ènìyàn mi èmi ọmọ yín náà ni ọmọ yín dáadáa mo fẹ́ kí n wípé ẹkúnlé làkàrà lé o bí àrẹwà là kéru ọ̀nà bí a bá ti rí ni ti pẹ́ kọjọ́ mẹ́ta là á sọ ẹ káàbọ̀ sórí ètò mi lẹ́ẹ̀kan sí i èmi ọmọ yín náà lọ́lọ́ọ̀tún ètò ti òní adébáyà lórúkọ mi èmi lọmọ kóremele ọmọ kúremele ọmọ báàgì kòkò inú alámọ̀ àbàjẹ́ ah orí mi ti ń wú bí mo ṣe kíra mi yìí ẹ̀yẹ́ alẹ́ àjálá yóò gbé nǹkan mi lónìí lórí ètò nítorí pé ètò tá a mú wá sétí ìgbọ́yìn lónìí ah ó lágbára gan ó lágbára gan nítorí náà ẹ má lọ bí kankan gẹ́gẹ́ bí mo ti sọ ẹ má lọ bí kankan ẹ dúró à ń padà bọ̀. àkòrí tá a fún ètò tòní náà ni ìṣẹ̀lẹ̀ kàyéfì apá kìíní hmm. ìṣẹ̀lẹ̀ kàyéfì apá kìíní kí ló ṣẹlẹ̀ gan-an nínú ìtàn yìí kí ló ṣẹlẹ̀ tá a fi pè ní ìṣẹ̀lẹ̀ kàyéfì apá kìíní ẹ̀yin ènìyàn mi máa kẹ́ máa kẹ́ máa farabalẹ̀ gbọ́ wa lọ lórí ètò yìí kẹ́ ẹ mú ẹ̀ka kankan tàbí òmíràn lórí ètò tòní lẹ́yìn tá a bá parí ètò màá fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ ẹ̀kọ́ tẹ́ ẹ bá kọ́ lórí ètò tòun màá fẹ́ kẹ́fẹ́ ránṣẹ́ sórí plus two three four eight one four seven four nine three nine five five tàbí plus two three four zero nine one seven zero three five seven zero nine ẹ fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sí àwọn nọ́mbà méjèèjì yẹn bẹ́ẹ̀ ni a ó dá yín lóhùn gbogbo nǹkan tẹ bá fẹ́ fi ránṣẹ́ gbogbo ìyọnu ẹ̀kọ́ tẹ bá rí ẹ fi ránṣẹ́ sórí nọ́mbà yẹn a ó rí bẹ́ẹ̀ ìṣẹ̀lẹ̀ kàyéfì hmm. arákùnrin ọlọ́pàá kan wà àdìgún lórúkọ ẹ̀ àdìgún hmm. àdìgún lórúkọ ọlọ́pàá yìí Adigun burú ó burú bí àpáàrà bẹ́ẹ̀ kì í gbọ́ bẹ́ẹ̀ sì ni kì í gbà ẹ mọ̀ wípé àwọn ọkùnrin aburú gan inú wa le ṣùgbọ́n inú tèmi ò le inú tèmi rọ̀ gẹ́gẹ́ bí ẹgbẹ́ ayé alẹ́ ti mọ̀ wípé inú tèmi tèmi rọ̀ mi inú tèmi ò le ṣùgbọ́n inú Àdìgún le Àdìgún jọmọ tó le kì gbọ́ bẹ́ẹ̀ sì ni kì gbà gbogbo ènìyàn tó bá ti ṣẹ̀ á rí wípé òun sì wọ́n dé bèbè ẹ̀wọ̀n kóun tún padà á hmm. rí pé á rí pé òun sì wọ́n wọ̀n ẹ̀wọ̀n kó tó dẹ̀yìn lẹ́yìn wọn ó ti máa ń ṣe é ó máa ń ṣe é ó ti mú kí ọ̀pọ̀lọpọ̀ aya kó di aláìlọ́kọ nílé nítorí pé ọkàn wọn di ẹlẹ́wọ̀n látara bẹ̀ ọkàn wọn ronú torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ẹ̀ṣẹ̀ àìmọ̀dí ni lọ́nà àìtọ́ni ló fi rán wọn lọ sọ́run alákejì Àdìgún rò wípé gbogbo ohun tóun ṣe yìí à òun jọmọ tó nírẹ̀lẹ̀ òun jọmọ tó tó wà diligent báwọn olóyìnbó ṣe máa ń pè é nídìí iṣẹ́ òun kò mọ̀ wípé nídìí iṣẹ́ tíyàn bá ti ń ṣe ó yẹ kíyàn máa tẹ̀ jẹ́jẹ́ gbogbo nǹkan kan la máa fi gìràgìrà ṣe ó ní kìràkìtà ò dọ́là bẹ́ẹ̀ ni gírágírá gan kò dọ́là ó ti rò wípé ah bóun bá ṣe mú àwọn tí ó ń bá wùwà burúkú sí làwọn ọ̀gá ọ̀jọ̀ máa gbóhùn sípò láéláé kò rí bẹ́ẹ̀ kò mọ̀ wípé òfin ba òun jẹ́ gan nígboro ni ó wá ní ọmọkùnrin kan àdìgún fi ọ̀nà àìtọ́ ó fi rán ẹ̀gbọ́n ẹ̀ lọ sí ẹ̀wọ̀n ní pàtàkì Àdìgún lọ lọ sẹ́wọ̀n ẹ̀gbọ́n kú sẹ́wọ̀n nídìí ìrònú lórí ẹ̀ṣẹ̀ àìmọ̀dí hmm, wà dì níjọ́ kan ó ń jalè ní àdúgbò kan bí àwọn ará àdúgbò yẹn ṣe ta àwọn ọlọ́pàá lólobó wípé à ó ń jalè ládùúgbò wa o ẹ máa bọ̀ bí Àdìgún ṣe pé wọn àtàwọn akẹgbẹ́ rẹ̀ àwọn squad rẹ̀ wọ́n jọ lọ gbà tó débi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ wọ́n fara pamọ́ wípé káwọn fara sin kọ́ má bàa rí àwọn káwọn olè náà má bàa sá lọ. Hmm, ẹ̀yin ará mi ẹ̀fẹ́ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ nídìbẹ̀ níbi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ níbi tó ti ń jalè ẹ̀fẹ́ mọ̀ ohun tó ṣẹlẹ̀ níbẹ̀ tẹ́ bá fẹ́ mọ̀ ẹ má ì lọ bì kankan àwa fẹ́ sáré dé òkè náà a lọ mú mi à ń padà bọ̀. ẹ káàbọ̀ padà sórí ètò mo lérò pé ẹ ń bá wa ká lọ lórí ètò pẹ̀lú gbogbo ohun tí a ti ń sọ látàárọ̀ hmm. nígbà táwọn àdìgún farapamọ́ àti àdìgún àtàwọn ẹgbẹ́ bàtàn farapamọ́ tán láíláì mọ̀ wípé àbúrò ẹni tó pa lọ́jọ́sí lọ́nà àìtọ́ ó wà lára àwọn olè náà tó dẹ̀ ti ń wá àdìgún látọjọ́ tó ti pẹ́ hmm. báwọn olè yìí ṣe jalè tán bẹ́ẹ̀ lọ bẹ̀rẹ̀ sí fẹsẹ̀ rìn lọ lọ́yìn ìbọn lọ́yìn ìbọn lọ́yìn bá jẹ́ lọ́tún wọn ó kù kété kọ́ débi tí àwọn ọlọ́pàá sápamọ́ sí ọlọ́run nìkan elédùwà nìkan lọ̀rọ̀ náà yé bí ọmọkùnrin yìí ṣe mọ̀ wípé àdìgún sápamọ́ sí ibi báyìí ibi ibẹ̀ gangan ibi ibẹ̀ ló yìnbọn lọ ìbọn tó máa yìn báyìí ó ba àdìgún níwájú orí àdìgún lọ́lẹ̀ hmm. ká tó wí ká tó fọ̀ káwọn ọlọ́pàá ẹgbẹ́ tó sá tọ́ lọ kó tó gbé délé ìwòsàn àdìgún máa dákẹ́ àwọn eléyìí wọ́n lọ. ṣùgbọ́n mo máa ń sọ ọ̀rọ̀ kan fún gbogbo ènìyàn wípé àṣegbé kan ò sí láyé àṣepamọ́ ló wà. báàmì òjò adé ti fi kọni wọ́n ní àṣegbé kan ò sí láyé o ọ̀rẹ́ mi ìgbẹ̀yìn ní kòrò àṣegbé kan ò sí àṣepamọ́ ló wà. akọ̀ṣepamọ́ ni a lè ṣègbé. àwọn olè yìí wọ́n lọ nígbà tó gbé àdìgún délé ìwòsàn àdìgún dákẹ́ àwọn ọ̀gá rẹ̀ ìgbà tọ́wọ́n ọ̀gá rẹ̀ débẹ̀ àwọn ọ̀gá rẹ̀ ah adẹ̀ wí wí wí fọmọkùnrin pé kó rọra máa tẹ̀lẹ̀ kó rọra máa tẹ̀lẹ̀ ṣùgbọ́n kó máa tẹ̀lẹ̀ gàràgàrà gàràgàrà kó máa gùn wọ́n gàràgàrà ó ti mọ̀ lára ẹ̀yin ará mi gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé mo sọ wípé apá kìíní ètò yìí ń láṣẹ lónìí a mú ètò ìwá sí ìdánudúró lónìí níbi tí mo dánu dúró sí yẹn nítorí pé ní apá kejì yẹn a ó mọ bó ṣe ṣòkú àdìgún a ó mọ bí àwọn olè tó sá lọ a ó mọ bí wọ́n ṣe mú wọn a ó mọ ìgbẹ̀yìn wọn a ó mọ ohun tó ṣẹlẹ̀ sí wọn lórí ètò lọ́sẹ̀ tó ń bọ̀ ẹ̀yin ènìyàn mi ẹ̀yin la máa bá àwa lè máa rí láṣẹ ọlọ́run ẹnì kọ́kọ́ wa kò ní dàwátì gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé èmi náà lọ́mọ yín dáadáa adébáyọ̀ lórí kọ́ mi èmi lọ́mọ kóremele ọmọ kóremele ọmọ báyìí kòkò inú alámọ̀ àbàjẹ́ àwọn kí n lórí ètò wípé ó dàbọ̀.